nígbà tí wọ́n gbá àmì ayò mẹ́ta sí ẹyọ kan. ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù Phil Foden àti Rodrigo ni ó gbá àwọn bọ́ọ̀lù náà sínú àwọn tí Phil Foden tí ó gbá méjì sì gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tí ó dára jùlọ ní sáà yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ètò ìsìnkú ìlúmọ̀ọ́ká òṣèré Junior Pop ní ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ Destiny Ezeyim tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Radio Guard ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí àwọn tí ó ṣojú sẹ́yìn olóògbé tí ó sì fi àsìkò yìí náà tako jíjẹ mímu tí ó wáyé níbi ètò ìsìnkú náà ó wí pé kò tọ́ láti máa ṣe àjọyọ̀ lẹ́yìn ikú ìlúmọ̀ọ́ká náà nítorí kò dàgbà rárá tí kò sì yẹ kí wẹ̀jẹwẹ̀mú wáyé níbi ètò ìsìnkú náà nítorí ikú ọ̀fọ̀ ni ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára t títí di àsìkò yìí. Sometimes when we Nigerians behave, I ask myself, what is really going on? Are we celebrating or are we mourning? nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ iléeṣẹ́ epo ti Dangote ti pinnu láti fi òpin sí kíkó epo wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà alága àti olùdásílẹ̀ iléeṣẹ́ náà ẹni Aliko Dangote ni ó sọ eléyìí di mímọ̀ nígbà tí ó wí pé òpin yóò dé bá kíkó epo wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà ní kété tí iléeṣẹ́ epo òun bá ti bẹ̀rẹ̀ ọjà títà ní oṣù kẹfà ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje bàálù àkọ́kọ́ tí ó yẹ kí ó gbéra láti ìpínlẹ̀ Kwara fún ìrìn àjò hajj ní òní yìí ni wọ́n ti sún síwájú látàrí àyípadà kọ̀ọ̀kan tí ó dé bá ètò ìrìn àjò náà àwọn tí orúkọ wọn ti jáde láti bá bàálù àkọ́kọ́ lọ nìkan ni ọ̀rọ̀ náà kàn tí wọn yóò sì bá bàálù àkọ́kọ́ lọ ní ọ̀la ní déédé agogo mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú akọ̀wé àgbà abdulkadir abdulsalam ni ó sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára lánàá òde òní ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré adẹ́rìnpòṣónú bọ́láńlé táyọ̀ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ kíláàsì ìyákọ Comedy ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú ewu ọmọ tuntun jòjòló nígbà tí ó fi àwọn àwòrán ara rẹ̀ nínú oyún àti ti ọkọ rẹ̀ sí orí ìtàkùn ayélujára eléyìí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kí ikú ọwọ́ lómi tí wọ́n sì ń gbà ládùúrà wípé ayọ̀ náà kò ní di ìbàjẹ́ láṣẹ Elédùà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Tóyìn Abraham Ajéwọlé ti wí pé òun yóò yọ igi tí òun bẹ́ dínà àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára rẹ̀ ní àná òde òní ìlúmọ̀ọ́ká òṣèré náà ni ó sọ eléyìí di mímọ̀ náà lórí ìtàkùn ayélujára rẹ̀ ìdí pàtàkì tí ó fi fẹ́ gbé ìgbésẹ̀ náà ni kò tí ì sọ di mímọ̀ lásìkò àkójọpọ̀ ìròyìn yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká olórin ilẹ̀ Amẹ́ríkà Ennising Love Combs tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ dídì ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti tọrọ àforíjì fún ìhùwàsí rẹ̀ nínú fọ́nrán fídíò bí ó ti ń lu olólùfẹ́ rẹ̀ ìgbà kan rí Cassie Ventura tí ó gba orí ìtàkùn ayélujára fọ́nrán fídíò bí ìlúmọ̀ọ́ká náà ṣe ń lu olólùfẹ́ rẹ̀ ìgbà kan rí ní ilé ìtura ni ó jẹyọ lórí ìtàkùn ayélujára lẹ́yìn ọdún mẹ́jọ. ó wí pé òun jẹ̀bi tí òun kò sì ní àwíjàre kankan bí ó ti wù kí ó mọ lórí ọ̀rọ̀ náà. ọ̀rọ̀ yìí ni ó ń jà rìnrìn lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. I mean, I hit rock bottom, but I made no excuses. My behavior on that video is inexcusable ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn gbogbo rògbòdìyàn àjàbọ̀ ogun ọlọ́pàá tí ó gbé ìlúmọ̀ọ́ká olórin Habib Òkìkíọlá tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Portable tí ó sì fi ọ̀rọ̀ náà kọrin jáde ní olùpilẹ̀ṣẹ̀ orin ìlúmọ̀ọ́ká náà tí a mọ̀ sí two t upon the beat ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Portable fún ẹ̀bùn ọkọ̀ gbọ̀gìnì pẹ̀lú owó epo nígbà tí ó fi fọ́nrán fídíò bí Portable ṣe fún un ní ẹ̀bùn náà tí ó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àdúrótì àti àtìlẹ́yìn tí ó lọ́rìn ní gbogbo ìgbà ọ̀rọ̀ yìí ni ó ń j làrẹ̀rẹ̀ lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. àwọn tó ní ayé ti dáríjì wá gàngàn àbọ̀dì popo àdìfún mọ́tò àgègè sẹ́mọ̀pò. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká gbọ́nsáfẹ́fẹ́ ọládọ̀tun ojú ọlá pé káyọ̀dé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ dọ̀tun ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti rọ àwọn ènìyàn láti máa ṣe àyẹ̀wò ojúlówó òbí ọmọ ní kété tí wọ́n bá bí i. ó wí pé kì í ṣe látàrí àìní ìgbàgbọ́ nínú ìyá ọmọ náà ṣùgbọ́n láti tètè mọ okùn ìdí irú ọmọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní lẹ́yìn tí cinema Crossroads wọ ipò kínní nínú àwọn sinimá tí wọ́n ń wò jùlọ lórí ẹ̀rọ ayélujára Prime lásìkò yìí ni ìlúmọ̀ọ́ká òṣèré Aisha Lawal kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra tí ó sì lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún ìfẹ́ àti àtìlẹ́yìn láti dé ipò náà láàrin ọjọ́ méjì péré bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ àwọn ìlúmọ̀ọ́ká òṣèré tí ó tì í lẹ́yìn tí wọ́n sì ti ń fi ìdùnnú wọn hàn sí àṣeyọrí náà eléyìí ni Aisha Lawal ti ń kí oríire náà títí di àsìkò yìí. kábíyèsí ọlọ́run ayọ̀ ẹni mímọ́ funfun báláwo àkàwé ò sí láyé lọ́run o ẹ ti ń bẹ ẹ ó máa bẹ. kò ní jù báyìí lọ fún abala ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí Ruth Ọlájídé ni oníròyìn yìí ó dàbọ̀.